welcome back to our channel good morning good afternoon good evening your time thank you guys for your continued support please subscribe to our channel if you haven't turned on the bell for more video welcome our new members to the old ones god bless you if you're passing by please join us as you're supporting us may the lord support you in everything you lay your hands say amen to the news in details guys do us a favor by hitting that red button that says subscribe and the bell that says all you get to know when we upload new video for those that are just joining us we are still on the case of chief sunday igbohosha Professor Banji speaks and he says that the government has no right to arrest any of them. Guys, please do not forget to like, share, and turn on the bell for more video. This is very, very important for all Yoruba agitators. Watch, and I will see us on my next video. Please watch. Eh, wọ́n ní àwọn Yorùbá kan wà lára government má má a lè ṣàìrírò ẹ̀ láéláé ni àwọn tí ó jẹ́ ọ̀dàlẹ̀ máa ń wà láàrin àwọn láàrin ìlú ẹ lè rí ìlú kan ká má rọ̀ ọ̀dàlẹ̀ ń bẹ̀ kò ṣeé ṣe. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé lálẹ́ ìjọ tán mú Sunday àwa kan wà ní area Benin Republic kì í ṣe ní Kotonu kan gangan bọ̀ nígbà tó máa tó ṣẹ́jú bíi mẹ́wàá tán ti mu àtìgbọ́ a dẹ̀ ti bẹ̀ sí gbé ìgbésẹ̀ tó ga ìgbésẹ̀ tó tó tá a ni wípé a pe lọ́ọ̀yà tá a mọ̀ pé ó jẹ́ lọ́ọ̀yà gidi tá a ti mọ̀ tẹ́lẹ̀ rí gbọ́ lágbájá ọmọ mi Sunday wọ́n ti o wọ́n ní wọ́n mú ní airport àwọn nǹkan tó ń mú fún wọ́n ní àwọn interpol ló mú but interpol ò lè gbé padà sí nàìjíríà ìjọba ìjọba benin republic ló lè ṣòfin pé kán gbé lọ sí nàìjíríà so àwọn interpol á hand ẹ̀ over fún àwọn ìjọba benin republic ẹ jọ ẹ bá find out ibi tó wà olówà gangan gan uh, because eh, nǹkan tá à ń gbọ́ bóyá òótọ́ ni o bóyá kì í ṣe òótọ́ o a ò mọ̀ ọdún nǹkan tá à ń gbọ́ ni wípé ìjọba nàìjíríà ti gbé helicopter kan ránṣẹ́ tó ti dúró wípé ká máa gbé lọ sí benin republic ká máa gbé lọ sí abuja lóru ọjọ́ yẹn àwọn ẹni lọ́ọ̀yà ìjọ ẹ̀ má jẹ́ kí yẹn ṣe ṣe so lọ́ọ̀yà wa kó àwọn òṣìṣẹ́ ẹ̀ ń fún wọn káàkiri wọn bẹ̀ sí wá sunday káàkiri from police station to police station náwádẹ̀ dé police station kan wọ́n á rẹ́gísítà pé àwọn ni lọ́ọ̀yà tó represent sunday tó bá tún dé another police station wọ́n á tún kọ sílẹ̀ pé àwọn ni tó pé pé wọ́n ń ṣe wọn yẹn ò jẹ́ kí ọ̀rọ̀ Sunday wá ṣe é ṣe bí gbùrùgbùrù kan máa gbé lọ sí Nàìjíríà because lawyer lawyer ti kọ sílẹ̀ gbogbo gbà náà dẹ̀ máa débi tí wọ́n detain ẹ̀ sí wọ́n tún rẹ́gísítà pé àwọn ni lawyer tó represent lágbájá o èèyàn wá mú ọ̀rọ̀ pé a máa ṣe iṣẹ́ gbùrùgbùrù lórúkọ yẹn a máa gbé sínú ibì kankan máa gbé lọ sí Èkó ó wá èèyàn kúrò nílẹ̀ ó wá di wípé ó gbúdọ̀ lọ sí court eh, láti lọ eh, kí ìjọba kí àwọn adájọ́ Benin Republic kan lè dá ẹjọ́ wípé kán máa gbé lọ sí Nàìjíríà nílùú ẹ̀ ìyẹn wá fún Sunday àti gbogbo àwọn tó ń jẹ́ èèyàn ẹ̀ ní agbára láti wá sọ̀rọ̀ síta fún àwọn adájọ́ gbogbo nǹkan tí àwọn Nàìjíríà ti ṣe sí wọ́n ṣe lọ sílẹ̀ lóru against the law of Nigeria tán lọ fọ́ ilé ẹ̀ tán bà gbogbo ẹ̀yẹ mọ́tò ìwájú ilé ẹ̀ jẹ́ tán bà ilé ẹ̀ fún ara ẹ̀ jẹ́ tán tíra láti pa òun fún ara ẹ̀ tó jọlọ́run lórí ọ̀tọ̀ escape kúrò ń bẹ̀ tán pààyàn nínú ilé yẹn tán kó àwọn yòókù lọ tán ṣe àfihàn gbogbo wọ̀nyẹn gbà tí àwọn adájọ́ dẹ̀ wá ń gbọ́ wọ̀nyẹn àtọ̀pẹ́ àhàyàn kí ni àwọn afẹ́ káwa wá ṣe extradition what is the found what is the basis for extradition in this kind of situation ṣé ó ti ṣẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀ ẹ̀dí ni kò sẹ́ni tó fẹ̀ṣẹ̀ kan rí kò sẹ́ni tó sọ pé ọlọ́pàá rí nìkan lọ pé wá rí kò sọ ọlọ́pàá ò wá mú rí ẹnìkan kan ò kò rìkọ́ọ̀dù síbi kankan so Nàìjíríà wá produce àwọn kinní kan ní court wípé ó máa ń kó ìbọn káàkiri ó kó ìbọn ó máa ń fi ìbọn yẹn dá dá háù sílẹ̀ káàkiri ìlú ó dẹ̀ ṣe àwọn rálì pẹ̀lú àwọn ọmọdé ó dẹ̀ tún wá ń bèrè ó wà lára àwọn tó ń bèrè wípé kí ìlú òun Yorùbá kó kúrò ní Nàìjíríà nígbà tí wọ́n dẹ̀ àwọn ah, ìwọ̀n yóò kì í ṣẹ̀ṣẹ̀ tí under international law gbogbo nǹkan tá à sọ yóò kì í ṣe nǹkan tá a lè fi gbé èèyàn padà sí ẹ̀ under international law we are a country under the law even republic is under the law it uh, you know, lives under the law the government here respects the law so a lè máa dédé gbogbo nǹkan tá à ń sọ yẹn ò wà ní nǹkan tá a kọ sílẹ̀ wípé to justify extradition ọ̀rọ̀ extradition ò sí tó àtijọ́ yẹn bẹ́ẹ̀ kò ọ̀rọ̀ pé ọ̀rẹ́ sadisha yẹn ò tiẹ̀ ju nǹkan tó ìṣẹ́jú mélòó kan náà ti kúrò lórí ẹ̀ pé yẹn ò ṣeé ṣe àwọn kan wá ń kúrò pé ìdí tí wọ́n fi gbé mú Sunday ni pé ó wọlé láì fi passport kankan wọlé wọ́n dẹ̀ wo passport tó wà lọ́wọ́ ẹ̀ ó passport ló kú wọlé ìgbà tó wọlé sí Benin Republic ìgbà tó dẹ̀ wọlé àwọn òṣìṣẹ́ ìjọba tó wà lẹ́ẹ́ nígẹ̀tì wọ́n ṣàyẹ̀ kò sí nǹkan kan tó rọrùn pẹ̀lú ẹ̀ àti wọn so wọ́n ṣàwágbé sí àtìmọ́lé pé náà ọ̀rọ̀ extradition wáyé but àwọn á yanjú ìyókù kankan ìyẹn láwà lẹ́nu ẹ̀ látijọ́ yẹn ó dẹ̀ ti wá dé stage tí àwa ta jẹ́ èèyàn tí àwa ti wá ń wọ́rì wípé ah, kí ló wá dé ẹ̀jọ̀ ẹ yanjú kínní ìkẹjẹ́ kọ́mọ̀ ẹ máa lọ. Eh, tó bá yá wọn á ẹ̀ṣọ́ ó dẹ̀ dàbí pé à ń súnmọ́ yíyanjú yẹn báyìí. Eh, Sunday eh, ó wà láàyè ó wà láàyè ó dẹ̀ wà ní àlàáfíà ara ẹ̀ ò dá bẹ̀rẹ̀ nínú bí ọjọ́ mẹ́ta ẹni tó jókòó sójú kan very active person tó máa ń káàkiri lòun ìjókòó sójú kan ò lè ṣàìní lára lẹ́yìn yẹn kò sí nǹkan kan tó rọrùn pẹ̀lú Sunday wọ́n ní àwọn Yorùbá kan wà lára àwọn tó ń bá federal government múra pé kí Sunday Igboho má yọjú mọ́ kó má ṣe a lè ṣàìrírò ẹ̀ láéláé ni àwọn tí ó jẹ́ ọ̀dàlẹ̀ máa ń wà láàrin àwọn láàrin ìlú ẹ lè rí ìlú kan ká má rọ ọ̀dàlẹ̀ ńbẹ̀ kò ṣeé ṣe tẹ bá rántí ìtàn Mósè àti àwọn ọmọ Israẹl àwọn kan yọ lẹ́nu títí even obìnrin ẹ̀gbọ́n ẹ̀ dábì tẹ̀lé òun náà ló tún wá ń sọ pé kí ni tiẹ̀ tiẹ̀ ṣe jẹ́ òun nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ní nǹkan kan títí ọlọ́run láti punish her to stop her. àwọn kan wà tán yọ Mósè lẹ́nu tí tí tí tí tí gírí inú bí ọlọ́run kíkú tó fi ní kí ilẹ̀ la inú kó gbé wọn mi. so a lè ṣàìrí ọ̀dàlẹ̀ wọ́n tiẹ̀ mọ̀ pé ọlọ́run fún ara ẹ̀ ló ń darí àwọn tó ń ṣe kinní yẹn wọ́n á sì máa ṣọ̀dàlẹ̀ yẹn lọ bó ṣe jẹ́ nìyẹn ìyẹn eh, ọ̀rọ̀ pé ọ̀dàlẹ̀ wà kì í ṣètàn gidi kì í ṣètàn ńlá kan it's not a big story um, but I gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba Benin Republic this is a country where they obey the law and the government respects the law and uh, ìyẹn jẹ́ kí ọ̀rọ̀ Sunday ṣe ṣe tó bá jẹ́ country tó bá jẹ́ pé irú Nàìjíríà ni tó yẹ pé àwọn àwọn onímpurity àwọn tó jẹ́ pé àwọn tó bá wù wọ́n náà ń ṣe eh, eh, ọ̀rọ̀ nǹkan táwọn bá ń fẹ́ lè òfin tiwọn pé ìjọba kọ òfin sílẹ̀ ò kàn wọ́n pé ìjà pé nàìjíríà ní òfin sílẹ̀ kan tó bá ti ṣe ìjọba kò kan àwọn nǹkan táwọn bá fẹ́ làwọn ń sọ nǹkan táwọn bá fẹ́ làwọn ń ṣe is total impunity so uh, fortunately Benin Republic ò rí bẹ́ẹ̀ tó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rù ò bà pé wọ́n máa wá gbé padà lọ sí nàìjíríà ẹ̀rù ò bà wá nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àtàwọn tó ń ṣiṣẹ́ ìjọba àtàwọn tó ní wà ní pòsíṣàn láti mọ̀ ni wọ́n wá ń bá mi tán sọ fún mi pé nǹkan báyìí náà plan o bàbá o nǹkan báyìí náà ń ṣe o bàbá o kò sẹ́nìkan kan wọn lára wọn tó ẹ̀bà sọ fún mi pé wọ́n fẹ́ mú èmi kò sí nǹkan tí mo ṣe tán fẹ́ mú mi fún I speak my mind as a Nigerian kan tó tí mi ti sọ pé ẹ̀yin ọmọdé ẹ lọ dàlúrú ẹ lọ jà ẹ lọ fọ́lé ẹ lọ tí ó jẹ́ pé mò ń sọ fún ọ pé ẹ má jà ó débi pé mo ti kọ odidi ìwé lórí ọ̀nà ẹ̀yin bá a ṣe máa ṣe revolution wa ẹ̀yin bá a ṣe máa gba country wa lélẹ̀ yìí kò ní sí ìjà kò ní sógun kò ní sọ̀tẹ̀ wọ́rọ́wọ́ làwa máa jáde ní nàìjíríà àwọn yòókù tá a dẹ̀ fi sílẹ̀ sẹ́yìn tí ò ní sí ní country wa mọ́ uh, a máa jẹ́ good neighbors to them and they will be good neighbors to us a bá lè ràn wọ́n lọ́wọ́ níjọ́ ọ̀la à ràn wọ́n lọ́wọ́ àṣọ òǹkò ní àwa òǹbáyàn kankan jà o àwa ò kéètì ẹni ẹ̀yà kankan o àwa kan gbà wípé nàìjíríà kì í ṣe irú kọ́ńtì tó yẹ kí àwa bí yorùbá wà it is a it, it is a disorderly country declining country and uh, it will continue to decline because there is no orderly there is no other purpose for, for, for Nigeria anymore. àwọn ọmọ tí wọn wá fún mi ní eh, eh, eh, àwọn ọlọ́mọ wọn pè ní intelligence pé bàbá nǹkan báyìí náà ń plan lónìí bàbá nǹkan báyìí náà ń plan lọ́la àwọn ọmọ tó wá ń fún mi ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń sọ pé wọ́n mọ̀ wípé wọn ò lè mú yín bàbá pé kò sí nǹkan tó fẹ́ mú yín fún ṣùgbọ́n wọ́n lè pa yín wọ́n lè pa yín wọ́n lè dédé wá lóru bọ́n ṣe máa ń wá lóru sílé onílé náà máa ń pààyàn wọ́n lè dédé wá lóru kán kọ́ àwọn kan wá kán kán àtàkì ilé yín kán ẹ̀ẹ́dẹ̀ wá the one or two security boys ó ń gbà kán pa wọ́n kán wọnú yàrá kán pa ẹ̀yìn náà fúnra yín ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wọ̀nyí ló ń sọ wọn. ìdí ẹ̀ nìyẹn tí àwọn àgbààgbà kan ṣe wá ṣèpàdé pé bàbá pé wọ́n lè wá pa yín wọ́n ń bọ̀ wá pa yín ó mà wá ń pọ̀ jù létí wa ǹjẹ́ ẹni sún ẹsẹ̀ síwájú díẹ̀ ọ̀rọ̀ pé wọ́n lè wá pààyàn ló jẹ́ kí èmi àti pọfẹsọ wá Wálé Adéníran ká kúrò ní Nàìjíríà bí sọ̀rọ̀ pé wọ́n lè arrest wa there is nothing to arrest us about.